الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين نبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وشو رجب lóru mẹ́jọ yìí ni fọdún 1435 Nigeria ó ṣe pẹ̀lú eléwu ọlọ́run mẹ́jọ fọdún 2014 èyí ni aṣánàkàrà tó akwáyà òkèkàṣípé ọgbọ̀n mẹ́ta ebi tó ọ̀tọ̀wọ́ ọ̀fẹ́ òṣùgbọ́n kàláhùn ákì ní ìnà sáà لآتية أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون إن إن شيء حرف النصب مشي حرف التوكيد يا وشي إذن نحو إليا أودوهم ومشاوبهم udum abakin masdar in sha ogbanwu iya le ogbanwu fata ya gbaye kudale maka gini inna sa'atin la inna sa'ata ibro jiku inna sa'ata ukwane ojona la atiyatun idomawa la raiba fiha inika nika nehun walakinna amma akthara an-nas la yu'minun ojí ilé amúnẹ̀ mádìí má nìfà ọjọ́ ìfàlẹ̀ ojí ilé amúnẹ̀ mádìí má nìfà ọjọ́ ìfàlẹ̀ ihò ẹni abájọ ìfúkìdí má nìfà ọjọ́ ìfàlẹ̀ ọ̀tí kí màá ti أكثر الناس لا يعلم لا لا, لا يؤمنون بمعنى لا يصدقون بمجيئها ولا يعملون لها shan gidi ma ni ko jo ko na so la ke mutane do jo ko na so la ke mutane preparation kẹne di ibi ọjọ́ òkú àná òsì má ní ẹkẹne pààyàn wá ọjọ́ òkú àná yẹn ìtura lẹ aláwọ tẹbára kàwọ tẹ tọgbà yẹn nìyí. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين سيدخلون سيدخلون جهنم داخرين نعم وقال ربكم انذ مشيكا يجد لباري مشي هو النبي صلى الله عليه وسلم هو يدومي أما الأمة وين ọjọ́ ọjọ́ àfihàn làbárè ń mọ́ kàfi wọn la kùnkùn tí ojú ẹ̀ kà dẹ̀ wọn lẹ́sẹ̀ abánibẹ̀ ẹ̀yà ud'uni mekwado olukusojo astajib lakum na anya gbebi me innal ladhina yastakbiruna an ibadati aboku ma hoji ne ni ibada be se yi e o si ibada ojo ku ma hoji ne ni ko ja ka ja wa yere addu'a idi de o takada kasi hadisi kasi le gudo jele eh al haqul mubin kanibi sallallahu alaihi wasallam akini addu'a hiya al-ibada huwa al-ibada addu'a yake huwa al-ibada on si ibada ojo on share ojo ire tudau bayanihi ijina kelege kelege akini Allahu yaghdabu in tarakta su'aluhu

wa bụ adamu àmọ́ máa níbi adamu hìnà yóò alu yagudọ́bù ẹgbà fún ẹ àbí àmọ́ àti káka máa wẹ̀ yìí do ya kọ́lọ́ kò ẹdùn mi yọ ọ̀yà hùn káwọn Onye mi ọ̀hún di ẹ lẹ́yà ìwọ́n mú do ẹ ẹgbẹ́ náà ẹni wọ́n kẹ́dùn fún òfin náà mú ẹ ẹni àyẹ̀kẹ́ àdàgbọ́n ìwà mẹ́ka gbọ́ ká tàbájọ wá sínú kú ẹ̀kẹ́ àdàgbọ́n fún kẹ́ńyà la abudugbo ẹ̀kọ́ ní ẹ̀yìn ide pee edal gbona da amisi biri pesi ma ni kuri ala le ne ko ne ye kale le da e ya chaka na do ko na jige do ma jige uyo yi aka ye ta ba le ma ma e ku ga tu gele cha ma ne re le abe ne tu de do ko la tu ni ka ma jo ka ni ta ma to cha ma ne mo san ne yo cha yo e ada ma ni he ka ma lu e ma de mi na ma de na lu lu kẹkàtì bàbá ẹlẹ́yìn mi kẹlẹ́ má dùn ọ̀kẹ́ jọ náà ẹ̀mí náà dùn ní akanyẹ òye alò ọmọ níbi ádámà dọ́nù ẹtí ni jọmọ níbi ádámà ìbí tàbá lè wá ìmọ̀ mi ju ẹ̀lẹ̀ torí àlà níbi sallallahu alayhi wa sallam yà kàn wá ifa takada hadithi arba'una nawawi yanihi yani izhad fima inda nas yani wa miju ekuwa na bengi do amunete ebi amụ na ibi ebi e, eta mụ n'ọla m yuhi ihe na-egba leta ka mụ na anyị jue ntị agbakwa na adịbi lena nwere ama ogwe ka na neka dukwu re yini izi hadisi dunia ini chen kuwa e, enwe ilei kuwa ade yike kele goba dị na akwede e amụ wee ụgwọ na ha anyị na-agụkọchi ọna anyị na wedụ maka inwe nweta ọjọ na-ere abịa enweghị ụzọ jiju taa abịa ihe ha anyị eche eche na n'ezi nwe so ọlịbi ibi na dozi nwere Allah tabaraka wa ta'ala ni innal ladina na an ibadati abuka ma ma hijininya ibada e yanwi jahannama ogbodu mafakushaka ihu na jahannama o ma daba tu nabi sallallahu alaihi wasallam kayin ah, wani ne ibati ga gidi addu'a huwa al-ibada ya ba aya gidaini bi shi hujaye ya ba ko yi hadisi yake Luqman bin Bashir ba yana nabi sallallahu alaihi wasallam ya gidi inna du'a huwa al-ibada ثم قرأ ادعوني استجب لكم النبي يا الله حديث ويجا يا ما يا غديدو يا مدكوجو تركي نيجي بشي حجه ojú kọlàkù nǹkan kí ni àdùá ètè ìbáda ọjọ́ òṣè yìí anabi sallallahu alayhi wa sallam adama alayhi wa hadith sayi ke bin malik kiba hadith lana david musnad a e abu ya'ala anabi sallallahu alayhi wa sallam ainihi ọ̀làgídé ìṣùgbọ́ ọjọ́ òǹgbàfó yìí máa kí ni anabi bọ̀ọ̀là ìṣùgbọ́ ọjọ́ hadith lana màdọ́ ẹ́ àwọn mọ́lẹ̀ ayagama rẹ̀ amadọ́ àdísù kùrùsì kùdùrùsì àdísù èkì gbogbo ọjọ́ àdísù kùdùrùsì amadọ́ àdísù rẹ̀ nàgbọ́kọ́ jẹ́rẹ̀ ẹ̀nà àdọ́ lòmìnà wọn amadọ́ rẹ̀ kùdùrùsì ẹ̀nà àdọ́ wa ẹ́ amadọ́ rẹ̀ kùrùsí kùdùsí ah, hadithun kùdùsí yùn kí kùdùsí ló hadithun kùdùsí yùn ó wà dọ̀ nígbà lè kà mẹ́rin yàgà ní yá kùdùsí kùdùsí yìí òun kì í jàgà nígbà kí kùdùsí yìí me bá mi alùpùpù mẹ́wọ́ ti dá amadu kò káyé hadithun kùdùsí yùn àdínẹ́sìbà kùdùsí yùn kò kẹ́ alẹ́ kàtàkì àjọ yìí. so ebi hadithin kurisiyun anibi sallallahu alaihi wasallam ẹni ṣe ní àmẹ́wọn mẹ́lẹ̀ kàdọ́mọ àmẹ́wọn mẹ́lẹ̀ lẹ́lẹ́bà ọjọ́ akayọ ọjọ́ ẹni ìnẹ́wọn mẹ́lẹ̀ kẹ́dọ́mọ òkè ṣeun òkè ṣewẹ̀ òkè àṣeun kpó ẹ̀ òkè àṣeun ẹ̀ pàmàdùn ó dàbí ká ọjọ́ akayọ

Ojo wẹni ráìtì rẹ̀ àmà ìrìn àní ráìtì èkì sàgbàdé ẹ̀kọ́ ọjọ́ mi dẹ́ ìyá ní hákì èkì bẹ́ẹ̀ mọ́kì àṣàgbàdé ẹ̀ka mọ̀nà mọ̀nà dẹ́ hákì ọjọ́ tí a kẹ́ra rẹ̀ mẹ́bẹ́ ọmọ ayé ọjọ́ ọ̀la ní hákì ewẹ̀ tí a fi kọ́lọ́ dúkẹ́ sí lójúmọ́ ọ̀rọ̀ mẹ́wọ́n dúẹ́ èkì dàgbàdé ẹ̀kọ́ ọjọ́ tí a fi níhi wẹnu gáàdùn ọjọ́ nùdé pẹ̀kọ́ èkì àdàgbàdé ẹ̀kọ́ àmọ́ ọjà ju torúkú máa ti mú ẹ̀yìn abálẹ̀ فرب لهم ما ترضى لنفسك ان فني جمولي ان يلم ان يجمع مولين اما دي تقلوا بعد دعاء من دعاء وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين نعم الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار والنهار مبصرا إن الله له فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون الله أنت ما أدعى الله لي الذي جعل لكم الليل أنشنك مودود تيومي لتسكنوا فيه كمن نيهم lọ́làkà ya ní òru ẹ jẹ́ jẹ́kọ̀ọ́ ẹni ẹ má ní òdu náà E ma ẹ̀ma ní òdùn ẹ̀yọ mẹ́wọ̀n mẹ́lẹ̀ jẹ́nẹ́gẹ́ yá ọ̀rọ̀ jẹ́nẹ́gẹ́ yá ní ọ̀rọ̀ kan náà fojú ẹ̀yà rọ̀ mẹ́wọ̀n. ó sì àti kọ́ ọba táwọn ẹ̀sùn kò dùn igbó wọ́n yóò dùn ń wá you are free free ma ẹwọ mi olu jẹ ẹyìn ara ẹni tó yára dára ọgbẹ yàrá bèbè wàá yẹ tiri wàá tiri àti pọlọ ẹyìn kékeré ọmọ ẹwọ ra wọn ẹ máa ló tiri àti pọlọ ẹni kó gbọ́ àmọ́ ẹ̀ wájà lọ́sẹ̀ wọn nàhárà ọ̀rọ̀ ka mú bẹ̀sì rọ yàmúdu tse ẹ̀ǹgà ẹ̀ǹkì ẹ̀gbà fanẹ̀ wọn nàhárà mú bẹ̀sì rọ yọmọrọ kadu tẹ ọrọ ka ẹgbà kí ijó aga lẹ ẹgbà kọ ẹgbà kí ẹgbà kí ijó dọ aga lẹ kì má lẹ sùdìó tudaa lẹ máa kiri wọn nahara mo bẹ sọrọ èyí tafsir alimuyasar maye nìyí wọn nahara mo bí a màmá ọrọ kadu tẹ gbà òfàlẹ ọrọ ka tẹ gbà òfàlẹ bẹ torí kí jẹ kúmẹ gánà yẹn kúmẹ tẹ ní ìjẹ tí wọn mẹ no ọ̀rọ̀ ka describe alukọ̀rọ̀ ka dẹ́bi dá balẹ̀ wò dúdú the difference between ọ̀rọ̀ ka kóòdù ṣẹ̀wù òun ṣẹ̀tú bí bọ́ wà dẹ̀ ẹ̀lẹ̀ difference òmùnà dé ni alùkè wò ibi ọ̀rọ̀ ka balẹ̀ ìbẹ̀ òdù yìí difference wá ṣe àgbélé òdù mẹ́gànì ọ̀rọ̀ ka mẹ́ agànì tòtòrò alẹ́ ìjàkà ní fáwù mẹ́ ti kọ́lọ̀ mẹ́kánìkì ẹ̀ṣẹ̀ ayé fáwù ṣèdè ẹgbà òdù ẹnìkì yàwó mẹ́kánìkì àmọ́ ní mọ́mùdà kan ní mọ́mùdù màtí ní agáfẹ́ ọ̀dùkọ́lọ́wẹ̀ mẹ́ka mo ti lọ ní má ti kọ́ ka gbogbo ẹ̀mí dẹ̀gbà máa kọ́ ọ̀dà abájọ yẹn torí yẹn máa ní kí up with challenges ìdọ́gba ma odúmọ méjì ni má dájú má ní kí ju olúlẹ̀ fún ma gẹ́ wọn làwọn kéde òhánẹ̀ dídọ́ ọ̀rọ̀ ká kéde máa improvise life lẹ́lẹ́ máa múná máa ta ọgbọ́n òdu abájọ yẹn ní wọn òdu yìí dání akpọji eme kacha kacha lekọ ha na amadị m ifo olu ọla gị bụ akada hụrụ ya bụ na-eche olu ma ya lere ili na epe na ka bụ jikwa na ili emegoghị n'olu ama ụfa na-enyi ule ombe dugara ta mere che ndụrụ alụghị onye niwo na hara mubasira amọrọ kaduche gba ụfa na kelemela ahụ dugoro ayọ ya amọrọ ka amụrụche gba ụfa na inna fi inna allaha ọjọ́ aláhu lẹ́rù fọ́bílín alẹ́nàásì ìṣe na tùlì nánà ńàmúlẹ̀ tàbálẹ̀ ọjọ́ ṣe má tùlì nánà kú ńàmúlẹ̀ inna allaha lẹ́rù fọ́bílín alẹ́nàásì bí màánà inna allaha lẹ́rù fọ́bílín azimi alẹ́nàásì ọjọ́ ṣe má tùlẹ̀ wójú kú ńàmúlẹ̀ amẹ́ńà tùlì nánà nánà ọjọ́ ṣe mú kú ńàmúlẹ̀ ṣe mí ولكن akthara an-nasi la yashkurun amma wuji la mun ma gidi ngojo wuju ra ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو فأنا تؤفكون ذلكم شوف ما منكم أكل نبي شوف لفكم شكاكم أكل مامون الله أنتجو الله ملك ربكم أنتجو ملك خالق كل شيء وشون يندبكو لا إله إلا هو أين غير يومنا بيجا مدولين فأنا تؤفكون وبوبين ورجودا كيدا ìmọ̀nà ẹ̀wọ̀n múnẹ̀ yá mẹ́ngọ́ rẹ̀ ojoojúmọ́ ọjọ́ ẹ̀wọ̀n kò má ka ẹ̀rẹ̀ ìmọ̀ ẹ̀dọ́dá lẹ́bi tẹ̀síìrì yóò múnẹ̀ lẹ́mọ̀ ayé tẹ̀síìrì mẹ́tẹ̀ẹ̀tà máa ní fa àná tó ń fẹ̀kọ́ náà bí mà àná kọ̀kí fa tàdílù náà ànìlì ìmọ̀ ànìbíyìí ẹ̀hùn jẹun bá wọn dé yìí fìyàn fún ẹ má wọn dé yìí má lè kọjọ níbi náà. كذلك يؤفك الذين كانوا بآيات الله يجحدون كذلك ينهي دمالكما كاومي كريبا يؤفك الذين كانوا بآيات الله يجحدون أبيكما كوكوجو أبانا لهم ما بولو موجو يؤفكوا ẹkùn máa dọ́ àti ní alif wọ̀lẹ́mí rẹ̀ eh, wọ̀lẹ́mí máa àti ní òfẹ́kù máa náà ṣe àti ní ifọ̀ ìjẹni mi rẹ̀ ọjọ́ àti ní abálẹ́lẹ́ ẹgbẹ́ pẹ̀sẹ́ ẹ̀kú lónà háàdá ifkun kọ̀dí ẹ̀yìn sọ́rọ̀tì àkáwọ̀ ọjọ́ àti ní wọ́n ilẹ̀ ńlá tẹ̀lé bí abàmà rẹ̀ níhà domin kuma ya ka ba ni hada oli qur'an gare ku abai ifkun qadim imi abi gile re ma ti jadu ayi wa ga yo ifkun qadim tirale yufaku la yajhadun iboki ko pa ya ojo abalele o ma jabulu mojo الله الذي جعل لكم الأرض قرارا والسماء بناء وصوركم وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين Allahu alladhi ja'ala lakumul arda Allahu tabaraka wa ta'ala wa teneki mane duteume kororo e ngaubu kuma dudubu ima na li tastaqiru fiha imana duteume kuma dudu wasamaa binaa imamu jalbu chodo eni ujali tini mani tabaraka wa ta'ala wasamaa binaha bi aidi wa inna lamusiun

ورزقكم من الطيبات وراكوجو تومتنا يا غودا موجيم يفو يوكم مجي وجين يفه وجين غيري itamehin ojú àhìpọ̀lá ń yìí ó mú dọ́mẹ̀ akọ̀kọ̀ dọ́mẹ̀ mẹ́mọ̀gbẹ́nà kò fi gòrò lẹ́yìn mẹ́mọ̀lú tálù mẹ́mọ̀gbẹ́nà kò má gòrò ni

alẹ́ ìjẹ́ tó ẹ yẹ kpanadìẹ diẹ ní ọ̀fẹ́ kò ẹ má fẹ́ ronú ẹ alọ́jọ́ àti àmàmàmù jẹun yẹ àmàrídìkì yẹ fẹ́ àmàmùkúnmámẹ́ zalikum allah rabukum ẹnẹ kì í ṣe wọn lẹ́kùn máa kà ìṣe allah olúmẹ tabarakallah ẹ fẹ́ yóò lókì ṣe ọjọ́ rabbul alamin ohun ti ṣe ó dìlẹ̀ ipa kó ṣáká náà. هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين هو الحي أنك توجو الله أنشنك نراي أنشنك نراي odo gidai shugu ka ko amu do jo Allah tabaraka wa ta'ala tubana ma kini alhayy wani gun gushi ene ga norai ne dile amma ko ko norai abale umojo norai sọdọ́lá máa fi alhayu màánà ń gbọ́ ọjọ́ sí àgínní alẹ́dí lẹ́hùn hayatu kàmínà ti sáàmà la ilaha ghayru ntọ́jú ẹ̀rẹ́ kì nọ ráyọ̀ ráyé kì kẹ̀kẹ́ kọ́ alẹ́dí lẹ́sà ọ̀ráyé kára tẹ̀lé wa lẹ́sà lẹ́hùn bìdáyà wàlá nìhàyà ọ̀ráyé wà nẹ̀gbà àtànẹ̀ hmm? ìnẹ̀gbà lọ́jọ́ kọ̀ọ̀ráyé wà ìtànẹ̀ kù ọjọ́ náà ọ̀ráyé ìtànẹ̀ kù ọjọ́ kọ̀ọ̀mà ora ya jane ko ya ole mịrọ oje mela ku dinya te ye we bui dinya te we bi e oje lo ra ya jane ko so years ne te odo e jo padan o tu mo mu ke calculate money and and 4 months and 7 months and 9 months money e je ye imdi odo e life we imdi odo e ye ile maka mana ke yele ka kule tiga mali ka don ako yo kuma bile ama o yo ko rai we hun ko ina ne ka don ma kini o yo o yo ko rai we hu ako mana ke bi omi ku e ojo kete abayo le wa omi ku e ma bi ojo kete ama je ma kini ma ya ti calculation ojo kene me je yi na abayo le wa ya ni ki won je ti ko ni àwọn to gbe odo ka e ma ba le iná má kí á ti má yín wọn ọdọ kà má yín wọn ọdọ méjì ọmọkùnmá ihu ní ọdọ́ fún ìjà wáyé yìí ìka ní mẹ́la ikú ìtòsù mẹ́lẹ̀ ọjọ́ múni àti tamadìmí àti hù ìmúdo ọjọ́ nye kà yọ̀nyọ̀ owó ẹ̀wá ọmọ màdìmí àti hù yìí ọmọ amúdọ́ ọmọ ọdọ́ dèlé kà yọjọ́ owó ẹ̀wá ama mi dá sí èwì takọjọ kẹdẹrà torí kí wọn kọkọ èyí ọmọlẹ ibi máa sako jongo jongo male idomo yodo katimalu tọ ika ní ẹgbà kùmà dín ní dị omi ihe mi tí màá ọdún ní tí ewu ihe ẹ ìró ayélujú ẹgbà kùmà dín ní tí omi ewu yìí ẹgbà le ohun màá dín ní tí le ma ma omi ọjọ ewu ewe e e la. onyicheyi ihe mi achọ ọdọ ka àmì àfọdọ méjì onyicheyi definitely ominiga ọdọ na ehi emi tako ni onyere àlàyé ìrora ẹjọ ẹ ẹni ìjìnlẹ ìkìtì ọdọ méjì onyicheyi tá a máa bí ya yìí ẹ ọdọ méjì lẹ ẹmọtò mẹ́rin lákòókò ọmọ ọmọ abájọ ya ọdọ mú ní ka ka sẹ́gun ma omi fún ẹ bí èmi ni màá bí omi fún ẹ òun pé gáàsì bìtì màá yí hẹ oṣù mẹ́ẹ̀lá màá yí hẹ ọdọ́ méjì ọ̀tọ̀mátíkálẹ̀ òun ti wújú ọdọ́ kan oṣù mẹ́ta àmọ́ yóò fi ṣe màá jẹ́ láyé. àlàyé dùn ayé rẹ̀ so tó dáhùn náà màá ní ṣe díẹ̀ méjì mú kété kò má ti wújú ọ̀la ma àmọ́ èyí kà bọ́ wà gálà kò má ti ẹnà náà lẹ́jọ̀ wúyé wọ́n á ti òwú èjò wájú òbí ṣògbójú òwú èjì ahụ ọ̀bíà nà ètò wúlò yìí ẹni kẹ́ ẹ́ ti wá ọ̀bíà nà ètò wúlò dúró ẹ̀lá àpẹ́ ní mọ́tò sí àgbẹ̀ni wẹ́gẹ́ yá gbọ̀mọ́ gẹ́gẹ́ àwọn akọ̀mọ́ bime eji iya muku ma iya muku guyu amudu tila kuma amudu woni yo wala ba ojo lo illa wa